púpọ̀ nínú àwọn ènìyàn tí a kò lérò ni wọ́n ń ṣe ohun ribiribi, pàápàá jùlọ nígbà tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá làkàkà ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù lọ. Ìlàkàkà yìí ló mú mi ṣe àṣeyọrí nínú àwọn nǹkan. Mo ti gbọ́ eléyìí látọ̀dọ̀ màmá mi nígbà kan rí pé àwọn tí wọ́n máa ń gbégbá orókè nínú ìwé kíkà kò ní orí méjì àfi ẹyọ kan. Látìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí,